الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون لنوبا أترويكاتي جيفوان أبوى محمد صلى الله عليه وآله وسلم kí kí àti ìgẹ̀ náà kí wọ́n bá kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àná lápapọ̀ inṣàlá ta'ala a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ àti à ń ṣe lọ nínú tíra al-arba'una nawawiyya hadithi tí a máa gbéyàwó lénìí òun ni hadithi ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n tí ṣe number twenty five tí hadithi náà lọ báyìí عن أبي ذر رضي الله تعالى عنه أيضا أن أناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا قالوا للنبي يا رسول الله ذهب أهل الدثور بالأجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم قال أوليس قد جعل الله لكم ما تصدقون إن بكل تسبيحة صدقة وكل تكبيرة صدقة وكل تكبيرة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن عن منكر صدقة وفي بدع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليها فيها وزر كذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم حديثي أبو ذر الجفاري أوني وقوى kí ọlọ́run bá fàánà wà tààlà kí ọba àyọnu sí wọn. agba hadisi wa látọ̀dọ̀ anábà muhammad sallam ani ana onasan aláwọn èèyàn kan tí wọn dárúkọ wọn min ashabi rasulillah sallallahu alayhi wa sallam nínú àwọn sahaba anabiwa muhammad صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وآله وسلم أصفى نبي محمد صلى الله عليه وسلم أني يا رسول الله إلي وجيشي الله تبا يفقي أو الصحابة بس من قيا نبيني أترى إبو وفن تمن بو وفن يعني أنه الصحابة كان يا محمد ẹ̀kọ́ tá a rí kọ́ lára wọn nínú pé ní yá Rasulullah èrè òjíṣẹ́ ọlọ́run wọ́n ní sábà alùdùsọ́r wọn láwọn olówó ti lọ bẹ̀lẹ̀ òjò pẹ̀lẹ́sàn nípa àwọn olówó ti pẹ̀sàn lọ wọn ti rí ẹ̀san ńláńlá lọ́dọ̀ ọlọ́run yusalluna kama nusalli bá ń ṣe ń kírun làwọn náà ń kírun ìyẹn pé owó tán ní kò kọdí wọn láti mọ́ kírun ààrẹ ẹ̀kọ́ ta ríkọ́ lọ́dọ̀ sọ̀háábà rèé àtọ́lówó wọn àti tálíkà wọn náà ń kírun ọ̀pọ̀lọpọ̀ èèyàn léni tí kéńjì bá ti wà lọ́dọ̀ wọn wọn àkírun mọ́ wọn ìyá sí tọ́lọ́wọ́n bá mọ́ ṣùgbọ́n sọ̀háábà àtọ́lówó wọn àti tálíkà wọn náà ń sin lọ́wọ́ ẹ̀ lè gbọ́ pé àwọn olówó bí àwọn Abubakar àwọn Usman ibn Affan àwọn Abdurrahman ibn Awfi ẹ̀ lè gbọ́pá wọ́nyìn ní mọ́ṣáláṣí wọ́n jọ ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àtàwọn aláìní wọn náà ni iná làwọn tí wọn ò ní owó púpọ̀ làwọn náà ń jẹ́rìí sí bíi pé àwọn olówó ti kẹsàn-án tó pọ̀ lọ wọ́n ń kírun báwa náà ṣe ń kírun wàyẹ̀sùmúnà kámà nàṣùm bákan náà wọ́n ń gbàwẹ̀ báwa náà ṣe ń gbàwẹ̀ yẹn ni pé àjọṣe déédéé níbi àwọn nǹkan wàyẹ̀tàsọ́dàkúnà bí fùdúlé àmúwálẹ̀hìm ṣùgbọ́n ní táwọn tó ní tó jẹ́ àjẹsẹ́kù wọn lówó wọn lẹ́yìn tó bá gbọ́ bùkátà tiwọn tán wọn àtọ́ máa tọrẹ àánú ń bẹ̀ wọn àtọ́ máa ṣètọ́lọ́wọ́ tí afrikẹsàn lọ rè yẹn pé táwa tá a lówó tá a ní nítorí fi jù wá lọ rè pàtàkó dàkúná wífòdó lè àmúwá àlìhìn wọn a máa ṣe ìtọrẹ àánú wọn ti sọdákọ níbi tó bá ṣẹ́kù nínú dúkìá wọn eléyìí ni àwọn aláìní náà ṣojú kòkòrò pé ah ẹ̀yẹ káwa náà ká ní ìpínbi ládá yìí àwọn olówó ti kó lọ ibi yìí táwa tó wá tó ní ládá pàǹsìn lọ́hùn à ń kírun àwọn náà tó ń kí eléyìí ojú kòkòrò dáadáa ni nínú ibi tánàbí láti lè jowó yẹn rí ntọ́lọ́n fún nímọ̀ nímọ̀ alukur'an tí ń lò lọ́sàn-án lóru àtẹ̀ntọ́lọ́n fún lówó tí ń ná síbi dáadáa ká náà jowúrú rẹ̀ owó yìí ni àwọn sàábà jẹ pé àbò ah, làwọn tó wá rí eh, dáadáa tá a fi bá wọn báyìí nínú tó yẹ ká tó kọ́ lára àwọn sàábà rè àwọn sojú kòkòrò ẹ̀sán àwọn sojú kòkòrò dáadáa kìí ṣe bí ó ṣe wọ́pọ̀ láàrin wa lè níta rẹ̀ ni tí ń ṣe dáadáa bóyá àrùn ní kí bóyá àwẹ̀ nígbà ní bóyá kùrá ní ń kà ní àwọn kan dágun láti táà ní yà sí táà ní sojú kòkòrò ẹ̀ kò bá mu àbí kárẹ́ǹtì náwó rẹ̀ síbi tó dáa kó ń wàá wúwa lórí táà ní mọ́ sojú kòkòrò ká fẹ́ rí bẹ́ẹ̀ ní tí ò dánú àǹfààbà sojú kòkòrò ẹ̀sán ká àwọn ẹni yìí wọ́n lẹ́sàn ńláńlá bò làwọn náà ti fẹ́ lẹ́sàn báyìí tí ó fi dàbí tiwọn. anábà muhammad sallallahu alaihi wa sallam wọn sọ fún mi pé ní awà laysa qad ja'ala ṣùgbọ́n ti fẹ́yìn náà ni tẹ́ mọ̀ fi tọrẹ àánú ọlọ́run ti fẹ́yìn náà láwọn nǹkan tẹ́ mọ̀ fi tọrẹ àánú ìyẹn pé tó tún yàtọ̀ sówó torí pé sọ́dákọ̀tà wa mọ̀ láwùjọ wa òun náà nìyí tá a bá fowó ṣe ànábìyẹ kò yẹ ní inú hadith rí pé ọ̀nà sọ́dákọ̀ pọ̀ ọlọ́run ti fún yín láwọn nǹkan tó pọ̀ tó pọ̀ tẹ́mọ̀ fi ṣe sàárà tẹ́mọ̀ fi tọrẹ àánú tẹ́fì rí kẹ́ ọlọ́run ànábi wa ń kà fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan pé inna bi kulli tasbihatin sadaqa gbogbo subhanallah ìtẹ̀yìnṣe ṣe subhanallah wa bihamdi subhanallahil azim àbí subhanallah subhanallah lásán náà là ń sọ ni gbogbo subhanallah tẹ́ bá ń ṣe sọ́dákọ̀ ọ̀rẹ́ anú ní jẹ́ fẹ́yìn náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà ṣe sọ́dákọ̀ nù wa kullu takbiratin sọ́dákọ̀ gbogbo Allahu akbar tẹ́ ń gbọ́ lọ́n tóbi tẹ́ ń ṣe káwé tá a ṣe lórí inú àti tá a ṣe láàyè míì náà ànábì ní àwọn eléyìí náà sọ́dákọ̀ làwọn náà ẹ̀fin tọrẹ àánú sọ́dọ̀ ọlọ́nà ni wàkúlù tahmidatin bákan náà gbogbo tahmidatin gbogbo alihamdulilayi tẹ́ ń ṣe tẹ́ ẹ fi ń dúpẹ́ fọ́lọ́ sọ́dákọ̀ làwọn náà àwọn eléyìí náà sọ́dákọ̀ ni wọ́n ọ̀kúlù tàhálílàtì gbogbo láìlá àìlànlá àtẹ́ǹṣe tẹ́kọ́ náà ní gbólóhùn tó tóbi jùlọ ànábì ní sọ́dákọ̀ ni. ayé pé ní ìmọ̀ rántí ọlọ́run ìmọ̀ dúpẹ́ fọlọ́run ìmọ̀ gbọ́lọ́run tóbi sọ́dákọ̀ lòun náà. sọ eléyìí ní ó ká gbọ́ yẹ pé níta àfi máa ń ṣe sàárà sọ́dákọ̀ ojú owó nìkan lọ. níta níbi àwọn àmọ̀fọ́sà sọ́lá tó sọ fún àwọn sọ̀hábà tó sọ fún wọn rí tó jẹ́ pé ní ó fi tù wọ́n nínú pa gbogbo eléyìí náà sọ́dákọ̀ ni ó wà nù rìwáyà mi pé nígbà táwọn mi sọ eléyìí fún àwọn aláìní wọ́n ń ṣe wọ́n sọ fún àwọn ìpè ní sẹ́ni ìwà ànùnà halulẹ̀ amuwal bímọ fàálìnà nítorí ní a máa ṣe àwọn ọmọ ẹ̀yà wa tán lówó àwọn náà tún gbọ́ wọ́n bá tún ṣe fàfà àlùmífìlà àwọn náà bá tún ṣe tó ń ti bá ṣe náwó ìyẹn ni pé ìṣàfọ̀mọ́ ọlọ́run subhanallah ìdúpẹ́ fọ́lá alhamdulillah ìgbọ́lọ́n tó bí Allahu akbar ìmọ́lọ́n lọ́kan lórí pé òun nìkan làá mọ̀ ọjọ́ tó ní a máa ṣe pé sọ́dá pọ̀ nìyí àwọn olówó náà tún gbọ́ àwọn náà bá tún ṣe àìpé wọ́n tún fẹ́ mẹ́sàn yìí náà wà lánàá fàkọ́lá rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam anáyí bá sọ báyìí ah zálìkà fadlullahi yutihi man yasha ah, ọrẹ ọlọ́run ọlá ọlọ́run tí mo ta ẹni tó bá wù ti àwọn olówó làwa káfà máa gbówó lẹ mọ́ṣáláṣí ẹ̀rí ká máa ṣe àsọ̀látún àwọn òráyè yìí ká máa ṣe ìmọ̀ dúpẹ́ fọ́lọ́run mọ̀ sàlámdìlẹ́ àráyè ìjókòó yìí ọjọ́ tó bá sáà ní owó tí tàbí tẹ́ bá ní nǹkan tẹ́ náà ẹ máa kà sáwà nítawọn èèyàn míì máa ń ṣe lé nínú ṣùgbọ́n àwọn sọ̀hábà gbogbo ẹ̀nà kó èyí tó lówó ìyẹn ó tún ṣe àfọmọ́ ọlọ́run ìyẹn ó kírun déédéé yóò ṣe tìláwàtúl Qur'an gbogbo iṣẹ́ dáadáa báyìí náà lọ́lọ́run fi ràn wọ́n lọ́rùn ìyẹn nígbà táwọn olówó gbọ́ tí ànábì sọ fáwọn aláìní yìí àwọn náà bá tó ń ṣe bá lọ bá náà pé ah, tí àátún ṣe làwọn náà tó ń bá wá ṣe tòun ti bọ́ sí náwó wọn táwọn fi fún wọn létí náà ni pé zalika fadlullahi yutihi man yasha ọlá ọlọ́run ti máa ń ta ẹni tí ó bá òun lélẹ́yìí sọ eléyìí fi hàn pé ní ọ̀nà ìgbà tá a fi ń ṣe sọ́dákọ̀ ọ̀nà tó pọ̀ ni téèyàn bá lówó kò mí ni pé kò lè súnmọ́ lọ́nà míì ànábì wa tún sọ fún ọ pé wà á múrùn bil ma'ruf ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ pàṣẹ dáadáa sọ́dákọ̀ sọ́dákọ̀ lòun náà kárí dáadáa ká pè yẹn sí torí nínú tọ́nà bá subhanahu wa ta'ala tó fi dá wa lọ́lá rè tó fi ṣe umma yìí ní umma tó lọ́lá jù ọlọ́wà sánú àtàlá oníkóńtò káìrọ ummatin ukhrijat linnas ẹ̀yin níjọ tí ó dáadù nínú ìjọ tó ti wáyé tọ́lọ́run gbé wá sáyé fáwọn èèyàn ẹ̀yin níjọ tó dáadù ta'muruna bil ma'ruf torípé ni mo ń pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀ ń kọ́ bàjẹ́ wa tu'minuna billah ẹ̀sìn gbọ́n náà bá gbọ́ ìmọ̀ apààyàn láṣẹ dáadáa nínú àwọn iṣẹ́ ládàáni inú iṣẹ́ tó tóbi tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni gbogbo nta bá tó mọ̀ pé òun ló dáa kápá àwọn èèyàn sí níṣẹ́ olóore nù tó dáa ni. bákan náà wà náà yọ àn munkarin wà náà yọ àn munkarin àwọn àn munkarin kárí munkar nǹkan tí o bá mu tí o bá mu tí ò da fáwọn yóò da o ẹ má mọ̀ tí o níta ndé márùn yìí ni o àsọ̀rọ̀ yìí kò dá o àṣejẹ tẹ́ǹsì yìí kò dá o tẹ́tẹ́ ọ bá mu o ẹ má mọ̀ parọ́ o níbi iṣẹ́ yín ni níbi ni àbí gbogbo àyè bá wà ẹni tí ń fi láre o lásìkò o. gbogbo ohun tí ò da táwọn èèyàn rọ́lù àmọ́ ọkọ̀ fún wọn pàápàá jùlọ èyí tó tóbi náà lọ́rọ̀ ẹbọ kákọ̀ fún wọn ẹbọ ò dá o òun lẹ̀sẹ̀ tọ́lọ̀ ń bínú síjú o ẹ̀mọ́dédé rẹ̀ ẹni tó wá ń di rẹ̀ kó jáwọ́ kú mbẹ́ sọ́dákọ náà nílé torí wípé ní bàbá ń kọ́ bàjẹ́ ní ìbàjẹ́ ó fi máa kú ńlẹ̀ àti pé ẹni tó bá nífẹ̀ẹ́ ìyẹn yóò pèsè gbé dáadáa yóò kọ aburú fún un ọlọ́mọba sanu àtàlá ó ní almu'minuna walmu'minat mùmínú lọ́kùnrin àti mùmínú lóbìnrin ba'duhum awliya'u ba'd àwọn alájọṣe ara wọn ya'muruna bil ma'ruf inú ojúṣe wọn ni pé wọ́n máa para wọn láṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ̀wà àbàjẹ́ níṣẹ́ dáadáa ni níṣẹ́ tí wọ́n jẹ́ kéèyàn lá ní kéèyàn sóríire lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ́nà wa tààlà ó ní kúntù khayra ummatin ukhrijat linnas ẹ̀yin ìjọ tó dáa jù láwọn ìjọ tí na afọ́n ọlọ́run ní faltakum minkum ummatun ọlọ́run kó wà nù àwọn èèyàn kan yad'una ila al-khayr tí wọ́n máa pàṣẹ dáadáa àti wọ́n máa pèyàn síbi dáadáa wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar tí wọ́n máa pèyàn síbi dáadáa tí wọ́n máa kọ̀ bàjẹ́ ọlọ́run ní fàwùlá ìka humul muflihun àwọn ilé ìdẹni tí ó là lọ́dọ̀ ọlọ́run ojúṣe wa ni kápẹ́yàn sí ibi dáadáa kákọ̀ bàjẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam inú tó lè dẹnu hadithi abi sa'id al-khudri radiyallahu ta'ala anhu anábì ní man ra'a minkum munkaron ẹnikẹ́ni tó bá rí nínú yín múnkàrọ́n tí kò dáa kan ẹ̀rípánu bí ó sọ pé ní pàfà àbárí min alfadil umum ìyẹn gbólóhùn tó mọ́ ń kárí gbogbo èèyàn ni ẹnikẹ́ni whoever ẹnikẹ́ni kò sọ pé lágbájá tó bá rí inú yín múnkàrọ́ múnkàrọ́ yẹn náà òun náà wá nákàrà fi síyá kìsàr tó fi dùn umum múnkà ń tà kọ̀ nípa akọni lè jọrọ àkídà ó lè jọrọ àdìsọ́kàn ẹ̀rí ó ní ní tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn kan ó lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáàdà ó lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkàlákà ìwà tẹ́ni ìwà tí ò bá mu ni ó lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ muamalat ìbẹ̀yẹ kábàárà ẹni lò kátàkárà tí wọ́n bá ti rí ní tí ò bá mu kan anábìnrin falẹ̀ yọ̀gà yẹ̀rọ̀ hó lè yẹ̀ dẹ̀ kó yá yí padà kó kọ́ pẹ̀lú ọwọ́ ẹ̀ tọ́lọ́run bá fún lágbára tó wà ní kápá ẹni tó lè fọwọ́ kọ́ bí àwọn aláṣẹ inú ìlú bí àwọn agbófinró bí àwọn ọ̀gá sọmọṣẹ́ bí bàbá sọmọ àbẹ́ téèyàn ní àṣẹlé lórí téèyàn fọwọ́ kọ́ téèyàn gbé nǹkan kó wájú rẹ̀ ní pé yóò fi àkàn jẹ́ ni fàyín lámùyẹ tẹ́tẹ̀ tí ò bá lágbára yóò fábìlì sáà ní kó fẹnu kọ́ kó ṣe wáàsí rẹ̀ pé nǹkan báyìí ò dáa àbí kó lọ bẹ́ni yẹn kó ṣàlàyé fún un fàyín lámù yẹ tẹ́tẹ̀ tí ò bá ti rà fún lágbára yìí bóyá bí tí nǹkan yìí ti ṣẹlẹ̀ ìdí pé tó bá lọ kọ̀ fún ọ̀pẹ̀ lẹ́nu ni ẹ̀ tó lè fìyà jẹ́ ẹ̀ lè fa burúkú kan fàbíkọ́lìbì kò wá fọkàn kọ́ fàtàlìkà àbẹ̀ àfihàn bó jẹ́ pé nínú iṣẹ́ olóore ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní wọn ká mọ́ kọ ìbàjẹ́ kódà dáwọ́ àwọn míì ìpèpè àwọn míì lé ní òní pé ká mọ́ kọ ìbàjẹ́ bàbá rí ẹni tí ń ṣe ṣíríkù ká mọ́ òóràn bàbá ẹni tí bídíà ká mọ́ òóràn ẹni ẹni ní ọlọ́run sọ̀rọ̀ bíjà àbí ẹ ń kálukú lẹ̀kọ́ mọ́ ẹsì tiẹ̀ àbí ìmọ̀ ọ̀fẹ́ nìkan yóò mọ pọ́n wa mùsùlùmí ni ẹ jẹ́ ká jẹ n kálukú bá ṣe rí gẹ́gẹ́ báwọn kan ṣe máa ń sọ lẹ́ni pé nataawanu fima tafaqna alayhi a mọ fúnra wa a mọ ránra wa lọ́wọ́ níbi tí abájọ agri tábájọ gbọ́ pàtẹ́niwá kò lé lórí pé nǹkan yẹn ni gbogbo wa kò àjọba ara ṣe wa na'dhiru ba'duna ba'da fima ikhtalafna fihi látàpá tó ń fi jọ bára wa ṣe yìí ibi tí ẹnu wa ò bá ti kò á fúnra wa lẹ́sìkì fún eléyìí nínú àwọn ìlànà àwọn al-ikhwan al-muslimun nù pé mi tẹnu ò bá ti kò ta ní khilaf àfọn alexis eléyìí tí ò bá mu ni àwọn kankan wà tá a lè fún alexis tó yẹ pé ní ìkhtiláàfù ó wà sáà igun bẹ́ẹ̀ ìyẹn pé ìyapa lọ níbẹ̀ tó yẹ pé ní méjèèjì ló lẹ́rìí èèyàn ní fẹ́ẹ́ mọ̀ tó tẹ̀wọ̀n jùlọ ṣùgbọ́n èyí tó fojú hàn pé léyìí ò bá mu tí ò lẹ́rìí lápòjú mi nǹkan kó gbàsọ̀ látùjọ ń jó táàrẹ rí fún pa lè ṣe báwọn àbáwọn kan ṣe mọ́lúdì ìjà tún fún ẹ̀rẹ́ ilẹ̀ excuse àwa nígbà tá a lè jọ ìyapa àwọn ìyapa kan wà tí excuse ò lọ ń bẹ̀ àfi kákọ̀ fẹ́ni tí bá ń ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ wọn fẹ́ kó gbogbo èèyàn jọ wọn fẹ́ da lórúkọ mọ́ sápà eléyìí tí ò lọ ni ẹni tó bá ti ṣe ní tí ò dáa tá rí pé eléyìí kò bá mu ká kọ̀ fún yẹn sọ́dá pọ̀ ni ó máa jẹ́ ntánà pè ní sàráàrè Lukman nígbà tí ń sọ̀rọ̀ fún Lukman tó jẹ́ nílé tọ́nà ń sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú alukuran nígbà tí ń ṣe wá àfi rẹ̀ ó ní yàbù mi bil ma'ruf anil munkar iṣẹ́ tó lágbára ni táyìn yóò fojú aláìda wọ̀ ẹ́ táyìn yóò fojú ẹni tó mú nǹkan lè wọ̀ ẹ́ táyìn yóò fara ní ẹ́ mbẹ́ wá ṣe sùúrù lórí ẹ̀ sọ̀rọ̀ ara nà sí àti lukumọ́nì ṣe fọ́mọ rẹ̀ nu ó jẹ́ pé ní ìmọ̀ ọ̀bàjẹ́ ìhun tó dání àwọn oníṣẹ́ ìjáde lónìí ní àjàmọ́ àtútẹ̀bílẹ̀ wọn ẹ̀kọ́ bàjẹ́ láwọn ibi tán bá dé tó bá wọn mọ́ṣáláṣí kan ẹ̀kọ́jọ síbẹ̀ kàmọ́ rí àwọn àìdá tó ń ṣe ń bẹ̀ bí síkírù ní jàmọ́ yìí ni síkírù alápapọ̀ wọn lè tásọ níwájú wọn wọn sì wà fífà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ì kọ́ bàjẹ́ ilé náà ṣe lànà ànábà Muhammad kì ṣe dáwà ti àwọn ẹni ìṣíwájú wa òun ni tí wọ́n ń ṣe àlùmọ́yìnbó ni pé ká kọ́ bàjẹ́ nínú iṣẹ́ dáadáa ni. ẹ̀wá láwọn sọ́dá kọ́tánù bá wọn lọ sọ́là ń sọ fún wa yìí ẹ̀rí pé onírìnrìn ni wọ́n àwọn èyí tí àwọn olówó ti kọ́ kó onísọ́dákọ̀ tówó ní pé ká máa náwó sójú ọ̀nà tọ́lọ́n pẹ̀lá níyàn tó dáa nù sọ́dákọ̀ tí ọlọ́mọba sùfánà wà tààlà tó fẹ́ ni kódà òfin lórí èyí tá à ń fún àwọn ẹbí wa tá a fi ń fún wọn ní tá a fún wọn lóúnjẹ tá a fi ń fún wọn jẹ ìyẹn kí tá a ná fún wọn láti fi bọ́ wọn náà sọ́dákọ̀ ni òun náà ọ̀bùrákà yìí tá a ná sáwọn àyè mi. ànábì tí wọ́n jẹ́ kó yanú hadithi pé àwọn sọ́dá kọ̀ọ̀kan wà tí ètò ń sowó kódà gan tí ẹ̀san rẹ̀ ó tún pé tá a bá ṣe ń torí tọ́lọ́. alimam ibn Rajab rahmatullahi alayhi nínú tírà àwọn Jami'ul Ulum wal Hikam wọ́n àwọn ọ̀rọ̀ yẹn ní wà sọ́dákọ̀ tó bẹ̀rẹ̀ ìlmọ́l nàwọ̀án wọ́n náà sọ́dákọ̀ tó yàtọ̀ sówó ó wà nísọ̀rí méjì àdóhùnmọ̀ ìsọ̀rí àkọ́kọ́ máa fi ìpa àdíyàtọ̀ ìsán ilẹ̀ alkhalki ó ní tí a ṣe dáadáa sáwọn ẹ̀dá mi fọ̀yàkúnnù sọ́dákọ̀tàn àléhìn ilé wa máa jẹ́ sọ́dákọ̀ fún àtà àṣẹ fún wàrúbà máa káàna áfùdọ́lá mínà sọ́dákọ̀tàn bilmal ẹni ìgbà míì gan ó lọ́lá ju sọ́dákọ̀ tówó lọ wàhálà kal amúrò bil ma'ruf ẹni bí àṣẹ dáadáa ta sọ́nsìn kápá yẹn láṣẹ dáadáa wà náà yẹ anil munkar kákọ́ bàjẹ́ ó lè tún lọ́la ju sọ́dákọ̀ tó lọ torí pé fa iná odò áwú ilà àtọ́ àtìlá torí pé à ń pèyàn síbi kó mọ ẹsẹ̀ tọ́lọ́ ni wàkáfì àmà àfihì kó jáwọ́ bí máa ṣẹlọ́n wàzálẹ́kà khairu mina náfọ ìbẹ̀lẹ̀máàlì eléyìí lọ lájú àǹfààní tówó lọ lápẹjù àfúnyàn lówó ń sìn ó fi raṣọ ó wà aṣọ aṣọ gbó àfúnlówó fi oúnjẹ ó jẹ oúnjẹ tán ẹ̀rì sọ́dákọ̀ la ṣe fún ṣùgbọ́n ó níbi tí sọ́dákọ̀ yẹn lè gbé mọ́ ṣùgbọ́n tá a bá pa á láṣẹ dáadáa tọ́lùm bá ní kó máa rí dáadáa ń ṣe tó ṣe tẹ́ kú ìyẹn pé sábàbí tó fi rojú rẹ̀ ọlọ́run lọ́jọ́ gbìndé àlùkìyàmọ́ àyíbàjẹ́ kẹ́ ti ń ṣe lápẹjù ẹni tí ń ṣẹbọ àwa kọ̀ fún ó wá fi nǹkan wọn lẹ̀ kò wá ṣe mọ́ tó ikú ọlọ́run àni kò rí ọ̀nà ọlọ́run ẹ̀ẹ́rì pé ìkọ̀ fún ta kọ̀ fún kó mọ̀ ṣẹ̀bọ mọ́ ó lóore ju káàmù lówó lọ. ọ̀kàfàlùkà tàálímù lè ẹ̀lìmì náà fẹ́ ẹni bẹ́ẹ̀ ni ẹni tó kọ̀yàn nímọ̀ tó sáǹfààní ìmọ̀ kọ́lá Allah kọ́lá Rasul ìyẹn ìmọ̀ kí lọ́lọ́run kí àgbọ́yé àwọn ẹni ìṣíwájú ọlọ́sàǹfààní jowó lọ ìbẹ̀lẹ̀ tí ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́nà tóun bá tiẹ̀ tí ìrówó náà òun náà sì ń ṣe dáadáa fáwọn èèyàn tó bá tún wá lówó tó tún ṣe tó tún ná ìyẹn pé dáadáa tó gorí dáadáa nù bákan náà wà ìkọ́rọ́ olùkọ́rán ẹni tí ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ àǹfààní ilé ìyàmọ́ ju tó lọ wà ìfẹ́lẹ́tò lábá àni tọ̀rí ẹ̀kọ́ bákan náà ẹni tí ó ń gbé bàjẹ́ kó lójú ọ̀nà tó lè fa àwọn èèyàn sùn táwọn mú kúrò lójú ọ̀nà wàsá yóò fi ìjálùbẹ̀ náà fún ilẹ̀ náà àwọn tó ń ṣe kìràkìtà láti pé nǹkan tí ó sàǹfààní fáwọn èèyàn ọ̀dá fún ilẹ̀ azà ánìwọ̀n àbí láti tìbàjẹ́ kò fún wọn bóyá àwọn security tó ń gbìyànjú pé àbúrò ní sàn mùsùlùmí wàkàzálìkà dùá olèlè mùsùlùmí wal istighfaru lahum bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣàdúrà fún gbogbo mùsùlùmí tí ń wá foríjì fún wọn torí tó bá náwó rẹ̀ fún wọn ó níbi tó rẹ̀ lé mọ́ gbọ́dọ̀ ọlọ́run dákun bá ń foríjì gbogbo mùsùlùmí ọlọ́run bá ń kẹ́ gbogbo mùsùlùmí ẹ̀ pé láàdá ilé yóò ju tówó lọ. á láwọn sọ́dákọ̀ míì tí èso owó táǹfààní ẹ̀ máa ń lọ́dọ̀ ẹlòmíì rè ẹ̀ pé láàdá rẹ̀ ò lè ju tówó lọ. wọ̀nà òsá ni àwọn sọ̀rí mí náà sọ́dákọ̀ tìlẹ́tìlẹ́ sátì màlíyà àwọn sọ́dákọ̀ tí èsì tówó mọ́ nẹ́fò òhù kọ́ sírún àlàfà ìlèhì tẹ́ pé ní àǹfààní rẹ̀ orí ẹni tó ṣe náà ni ó mọ̀ kàníwá ìzíkìr bí àwọn ìrántí ọlọ́run gẹ́gẹ́ bí ìta ṣàlàyé fún wa nínú hadithi mina tẹ̀kìbíir wíyà gbọ́dọ̀ tóbi ni nítẹ̀sí Allahu akbar Allahu akbar Allahu akbar wa tasbih ọlọ́run pé subhanallah subhanallah wa tahmid àbí ìmọ̀ ẹni ọlọ́run tẹ̀sẹ̀ alhamdulillah mọ̀ dúpẹ́ fọ́lọ́run wa tahlil àbí ìmọ̀ ẹ̀sẹ̀ la ilaha illallah wal istighfar àbí ìmọ̀ wá àforíjì wa siyam àbí ìmọ̀ gbàwẹ̀ wọ́n ní ilé ìlàádá rẹ̀ èyí tó ní ládá lórí ẹ̀ ó dẹ̀ pé ládá rẹ̀ orí èyàn nìkan ló mọ wàkàtà alkalmashi ila almasajid sadaqa níbẹ̀ ni kéèyàn rè lọ sí mọ́ṣáláṣí ẹ̀rí àtàwọn nǹkan mi wọ́n ní eléyìí nínú àwọn téèyàn mọ̀ rí ládàá rẹ̀ pé ládàá rẹ̀ mọ lórí tẹni tí ń ṣe nìkan ẹ̀wà ìta àkọ́kọ́ ta sọ ní ìsọ̀rí àkọ́kọ́ nínú sọ́dákọ̀ tí èso owó ládàá tiẹ̀ mọ́ ń tàtàpọ̀ ìyẹn ló fà tó yẹ pé ní ẹ̀sìn rẹ̀ mọ́ ń pọ̀ bí ẹni tí ń kọ́ bàjẹ́ láwùjọ ẹ̀rí ìyẹn ni alimam ahmad nígbà tí wọ́n fi pé èèyàn kan gbààwẹ̀ ń kírun mọ́ sí itikaf àtẹni tí ó ń kọ́ bàjẹ́ ìwo ló ń ládájú ó jẹ́ kó yẹn pé ní ẹni tí ń ṣe itikaf tí ń gbààwẹ̀ tí ń kírun orí ti ẹni ló ń kírun náfìlà orí ti ara ẹ̀ náà ló mọ̀ tó ń pe àwẹ̀ náfìlà orí ti ara ẹ̀ ló mọ̀ ṣùgbọ́n tó ń kọ́ bàjẹ́ tó ń kọ́ bídíà tó ń pàṣẹ dáadáa ẹ̀sán tìyàn ó tún mọ àǹfààní gbogbogbò lòún ṣe torí ẹrẹ́ lómele ní pàápàá jùlọ àwọn onísúfì olè kiri mọ́lé tí ó tún wá gbé ọ̀nà bídíà ló tún fi ṣe olè ló ń ṣe tẹ̀síbí òní kò ní láǹfààní kan tó fẹ́ ṣe tí ó kárí olè wá fojú kéré ìmọ̀ tó yẹ pé tó bá kọ́ mọ̀ yóò ṣàǹfààní gbogbo ayé ló fojú kéré yìí ẹ̀rí ẹni yẹ pé èyí tí ó já ń fa ní ara rẹ̀ nìkan lòun sọ pé ó lọ lájú kóyà yóò tún ṣe lọ́nà míì tí ó bá òfin mu ó bá ṣe lọ́nà tó bófin mu gan tó ń dúpẹ́ fọlọ́n tó yan náfìlà kò tó ẹni tó yẹ pé ń ṣe tí àǹfààní rẹ̀ ti ń sakuléètì káàkiri àwùjọ torí àwùjọ nìyí ò fi fi ń tún ṣe ṣùgbọ́n àti kíní kejì náà ló yẹ kéèyàn dún ní mọ́ ìdẹ́pẹ́ àǹfààní rẹ̀ ara rẹ̀ nìkan ni ó mọ àti tó pé àǹfààní rẹ̀ yóò tàkàpọ̀ ìgbà tí méjèèjì bá fẹ́ forí gbára wọn lápòjú ètò ẹ̀ kíláàsìkò ẹ̀ fún ṣùgbọ́n dèdè tó lè fi ṣe àtikárò lónìí àti tó lè fi pèpè dáadáa àbí tó lè fi kọ́yàn nímọ̀ èwo ni ó fẹ́ gbọ́lá fún lásìkò àní èyí tí ó tí ládàá rẹ̀ ó tàtàpọ̀ tí sọ́dákọ̀ rẹ̀ ó tàtàpọ̀ sọ́dọ̀ ẹnìkejì òní kò gbọ́lá fún lásìkò kò kọ́yàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kí ó pàṣẹ dáadáa kó kọ ìbàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ dáadáa tí ládàá rẹ̀ mọ́ tó mọ́ ń tàtàpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ olóore tó yẹ ká sojú kòkòrò rẹ̀ ni ká gbìyànjú kí a máa ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní la khayra fi kathirin min najwahum ó ní kò sí orí ń bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táyìn ń pẹ̀lú akẹ́lẹ́kẹ́lẹ́ láti mọ̀ sọ ilaman amọ̀rọ̀ bí sọ́dàkọ̀ àyàfẹ́ tí ń pàṣẹ kí ẹ̀ máa sí sọ́dàkọ̀ ìran sọ́dàkọ̀ náà ni ta kálẹ̀ yìí tánúbà mùsùlùmí sọ́lá ń tó ṣàlàyé fún wa àwọn màárùfì àbí ń pàṣẹ pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa àwọn islahin bayna nas àbí tó ń jà kò dákún ó lọ tún ṣe ni ọlọ́ni wàá máa ń yẹ fà lẹ́sàálì kàpìtìgọ́ àmọ̀rọ̀dọ́tìlá ẹni tó bá ṣàwọn iṣẹ́ olóore yìí tó sàn sọ́dákọ̀ yìí tó fi wójú rí ọlọ́run tó ṣe ń tọ́lọ́run tí èsì torí kárí mi tí èsì torí kágbọ́ ni tí èsì torí kányé ni ọlọ́run ni fàṣàwọ̀ fanù tí yìí ájọ̀rọ̀ ní àbúyìmọ̀ ẹ̀san tó tóbi ẹ̀san ńláńlá ni àá ju àwọn ọ̀rọ̀ míì tí ó ṣàǹfààní tí àwọn èèyàn ń lọ tí wọ́n ń sọ tó ń sọ lọ so ká gbìyànjú láti mọ ṣe àwọn iṣẹ́ olóore yìí tó ní í ṣe pẹ̀lú owó ni tí ọlọ́run bá bùn wá lówó kámẹ́lì àti ìsàn sọ́dákọ̀ mí ìtànàbí sọ pé ìtìbọ́lọ́run ti ṣe ń táwọn fi ṣe sọ́dákọ̀ fún wa ká mọ̀ ànáwó síbi ẹ̀sìn ọlọ́run ká mọ̀ ànáwó láti fi sọ́dákọ̀ sí àwọn aláìní ká mọ̀ ànáwó fáwọn ẹbí àwọn ará àtọ́júlùmọ̀ àwọn ọmọ òrukàn eléyìí náà bá mu àgbìyànjú tówó náà ntọ́lọ́n sọ̀rọ̀ yẹn àwọn mọ̀mí gidi ọlọ́run ní wà mí mọ́ ọ̀rọ̀ ṣàkùnrin yóò fi kó wọn nínú ń tá a bá fún wọn wọn a máa ná síbi ìtọ́lọ́n nínú ń tá a bá fún wọn wọn a máa ná síbi ìtọ́lọ́n oróyìn wọn bọ̀ pé ní wà á mọ́ ẹ̀là àlà àkọ́bẹ̀ wọn náwó wọn síbi dáadáa tó ń ti báyìí náà sì nífẹ̀ẹ́ owó wọn á nà sòyí tó bá jẹ́ tó ká nà sáwọn ààyè tó dáa bákan náà tó ní í ṣe pẹ̀lú ìrántí ọlọ́run ká máa ṣe ká máa ṣe ká dúpẹ́ fọlọ́run bákan náà ká sáfọmọ ọlọ́run ká wá foríjì lọ́dọ̀ ọlọ́run ká sọ sàlátù fánàbà Muhammad sallallahu alayhi wa sallam ká ṣe gbólóhùn la ilaha illallah gbólóhùn tí ó tóbi jùlọ ká ṣe kó dọ́kàn wa ká ṣe ṣiṣẹ́ tọ́ nínú àwọn sọ́dákọ̀ ní tí ó lọ́lá tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó fẹ́ bákan náà èyí tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan àǹfààní tí ó tún tàbàpọ̀ sọ́dọ̀ ẹnì kejì ká dún ní mòun náà ẹlòmíì yóò dún ní mọ́ ìyẹn nẹ́fílà ìmọ̀ gbàwẹ̀ ṣùgbọ́n kó dún nǹkan tí ó ṣàǹfààní fẹ́ lómi kò ní ṣe àwọn nǹkan tí ó ṣàǹfààní lọ́dọ̀ ẹnì kejì ìtànàbí ṣàlàyé fún wa ká pàṣẹ dáadáa ká kọ̀ bàjẹ́ ká kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kárí ní tí ò dá láwùjọ lójú ọ̀nà ká mú kúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kàǹfààní ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn méjì ká ṣàdúrà fáwọn mùsùlùmí ẹlòmí àdúrà tí ẹnìkan ọlọ́run jẹun lówó ọlọ́run jẹun bímọ ọlọ́run jẹ́ kí n mọ nílọ síwájú nídìí iṣẹ́ mi ìyẹn nìkan ní mọ̀ ṣe ìkó sàdúrà fáwọn mùsùlùmí ẹ̀rí nínú àwọn ntí àǹfààní rẹ̀ ó tàtà pẹ̀ gbogbo ẹni mùsùlùmí òdodo gbogbo ẹni yóò kó yóò kójọ yóò jẹ́ kí àwọn ìròyìn pé sí ara àwọn anábàá muhammed sọ́nà tó wọ́n sọ fún wọn pé wà fí ibùdó ahadikum sadaqa kódà ẹnì kọ̀ọ̀kan tí bá ń súnmọ́ ìyàwó rẹ̀ gan ẹnì kọ̀ọ̀kan yín tó bá súnmọ́ ìyàwó rẹ̀ sadaqa yóò tún gba láàdá lórí ilé ó tún ṣe sọ́dá kọ̀ ni ìgbà táwọn yóò wá ṣe eléyìí ló wá yí àwọn sọ̀háàbà lẹ́nu wọ́n ń bi ànẹ́bì gẹ́gẹ́ bí ìṣe wọn tó bá rí ní tó rú wọn lójú wọn bi ànẹ́bì wọ́n sọ fún mi pé àyà àti ahadu náà ṣàwátà sẹ́ni kọ̀ọ̀kan wa nǹkan ojú kòkòrò nǹkan adùn yóò lọ gbádùn tí ó wá gbádùn tó wà yàkúnnù láwùfẹ́ àjẹrò yóò tún wá lẹ́sàn bí ó gbádùn tó yẹ kó lọ gbéyàwó rẹ̀ ó gbádùn ìsáwà ní ń ṣe ìjọsìn lásìkò òun ni èyí àwọn sọ̀hábà lẹ́nu nígbà tí anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó sọ ilé ó yà wọn lẹ́nu pa ẹnì kọ̀ọ̀kan lọ báyàwó rẹ̀ yóò bá lò pọ̀ yóò tún wá lẹ́sàn lórí kó gbádùn anábíwá pàkíyèsí wọn sọ̀rọ̀ kan ó fi ìṣàfiwé ọ̀rọ̀ ó fi dá wọn lóhùn anábì àrọ̀ àìtùn ẹ̀yìn náà mọ̀ pé láwùwàdọ́ àháàfì haram káyí pé adùn rẹ̀ yẹn ó lọ gbọ́ níbi haram níbi èèwọ̀ bóyá lọ ti tì náà ọlọ́bóbìnrin ìmí tí èsè lẹ́tọ̀ rẹ̀ àbí lọ sí ọmọ sóṣà tó jẹ́ pé ọkùnrin àtọkùnrin náà ní ẹsùn mọ́ra wọn àkánà lè fi àwòṣe yóò gbẹ̀sẹ̀ àbí kò ní gbẹ̀sẹ̀ tìbẹ́yìn náà mọ̀ pé yóò gbẹ̀sẹ̀ àwọn sọ̀rọ̀ àbàdàn bẹ́ẹ̀ ni náà yóò gbẹ̀sẹ̀ torí pọ̀ ní ká má ṣe zìnà gbẹ̀tọ̀ ọlọ́ni wà látẹ́kọ̀rọ̀ bù zina ẹmọ́sọmọ́ zina iná òká ànàfà àìṣàtà àmọ́kùtàn wà fá àṣàbíyèlà ìyẹn pé iṣẹ́ tó burú ni iṣẹ́ tó dojú ti ní ni ọ̀nà tí ó dá ní. ẹ̀yin náà pé yóò gbẹ̀sẹ̀ àyẹ pé àkàzálíkà ìfàwọ̀dọ́ àháfìl halal tó bá gbé lọ bí ẹ̀tọ́ kánìláwò àjẹun yóò gbaládàá tí ò bá ti gbé lọ bí ẹsẹ̀ tí ò lọ ṣe zìnà jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ náà ló lọ ibi tọ́lọ̀ ń pa aláṣẹ náà ló lọ yóò gba ládà tó ń tọ́lọ̀ ń fi ròyìn mùsùlùmí gidi ọlọ́ni wà lẹ́bí náà hum li furujihim hafizun àwọn mùsùlùmí gidi a máa sọ abẹ́ wọn wọ́n sọ illa ala azwajihim wọn ń jẹ́ kó kọjá ọ̀dọ̀ ìyàwó wọn ọ̀dọ̀ ìyàwó wọn tán jẹ́ lẹ́tọ̀ọ́ wọn tán fẹ́ lọ́nà halal òun náà ni wọ́n abẹ́ wọn náà máa ń gbé lọ. àwọn máa málákàtì àìmánùhùn àbí iye tó bá ní ẹrú tó lẹ́rú nu ẹrú lóbìnrin tó lè máa súnmọ́ tá à ní ká ní ká ìyàwó ìyẹn pé ọ̀nà méjì tí wọ́n máa ń gbábẹ́ wọn lọ náà nù ọ̀dọ̀ ìyàwó wọn fánfẹ́ lọ́nà ẹ̀tọ́ àti àwọn ẹrú wọn lóbìnrin fa iná òun gẹ́rù mọ̀lùmíín tó bá ṣe lè wọn jẹ́ ní ebú wọn jẹ́ ní tábẹ̀nu àtẹ́lù wọn àṣìṣẹ́ lọ́hùn tó kíbi tó lọ́n ṣe ní halali fún wọn ni wọ́n lọ fàmọ́ni bìtága wà rọ́ azalik ẹni tó bá tún wá kọjá eléyìí tó tó gbé lọ́bọ̀míì tí ò bá mọ lórí ìyàwó rẹ̀ àtàwọn ẹrú rẹ̀ lóbìnrin kìí sọmọ ọ̀dọ̀ láǹsọ ẹrú lásìkò gbàtẹ́rú wà àbí táwọn ẹrú sì tún wádìí sí i tó yẹ pé téèyàn fowó rà ní ẹ̀rí àbí wọ́n jagun wọn pin fún àbọ̀ nìkan sí kejì téèyàn lè fi lẹ́rú òun ló fi ni kì í sọmọ ọ̀dọ́ o ọmọ ọ̀dọ́ yìí ṣẹrú o tọgbó wàá máa lọ súnmọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ èyí ń kọ ẹrú ẹrú tó yẹ pé ní àyùbá náà pàṣẹ pé à ń pòwe pé ẹni tó ní ẹrú ló lẹ́rú àbẹ́ni tó lẹ́rú ló lẹ́rú wọ́n ṣe máa ń sọ kò ní ju ọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ lọ lóbìnrin àti àyàwó rẹ̀ tẹ́jẹ́ ẹlẹ́tọ̀ọ́ ara wọn ọlọ́ni ẹni tó bá tún wá kọjá àwọn ibi tá a sọ yìí tó tún lọ bòmí tó gbé abẹ́rẹ́ lọ́dọ̀ ẹlòmí fàmọ́ni bùtàgà wàrọ́ àzáálì fáwùlá ìkàhùnmùlà àdùn àwọn olùkọjá àlànà àtàṣẹ lọ́nu àìpé ẹni tóun bá bá mọ lórí ibi tọ́lọ́ bá sùpánù àtàlá tí ó sì ní àláàlì fún tí ò lọ bí ewọ̀ tó fi tẹ̀ lófin ọlọ́run àyógbálada lórí tó ṣe sọ́dá kọ̀ọ̀kan náà ni òun ṣe àti kéèyàn tó súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni sọ́dápọ̀ ni lára ọ̀nà dáadáa tí ẹ̀sìn sílẹ̀ fún wa rèé tó jẹ́ pé ní ọ̀nà tá a fi súnmọ́ lọ́n tá a fi sọ́dápọ̀ síwájú ọlọ́yin tó pọ̀ ni anábà Muhammad sọ̀nsọ́lá ó jẹ́ ká mọ eléyìí nínú hadithi yìí ẹ̀wọ́n ní tánàbí sọ gbẹ̀yìn yìí ìfọ̀rọ̀wérọ̀ là ń pè ní alqiyas àwọn afá oní òṣòlù fèkè wọn a máa lo hadithi gẹ́gẹ́ bí ẹ̀rí pé tá a bá rí ẹ̀rí kan tá a bá rọ́rọ̀ kan tá à ń wẹ́rí rẹ̀ tá a bá rí ní tó jọ a lè wéra wọn. pé anábàá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó fi ìyẹn pé à ń pè ní kìyàsí ó fi dájọ́ ń bì ẹ̀rí pé tí èèyàn bá ṣe nǹkan èèwọ̀ tó bá gbá bẹ̀rẹ̀ lọ bí ewọ̀ sí yóò lẹ́sẹ̀ àbí òní ní ẹ̀ṣẹ̀ ni yóò lẹ́sẹ̀ ajẹ́kọ́ tó bá gbé lọ bí dáadáa yóò ní ẹ̀sùn náà Sheikh Fawzan rahmatullah rọ̀dí hafiza allah ta'ala wọ́n ní qala ba'du alil ilm apá kan àwọn àfa wọ́n sọ pé wa hadha fihi dalil wọ́n ní inú hadithi inú ọ̀rọ̀ tánàbí sọ gbẹ̀yìn yìí ẹ̀rí wa ń bẹ ala anna al qiyasa dalilun sahih pé kìyàtò ká fi ọ̀rọ̀ wọ́rọ̀ láti fi mú dájọ́ wá ẹ̀rí kan tí ó lálàáfíà ní àìsọ iná nàbí yàtọ̀sọ́nà sàmàlà ní ànábì lùmbì fàábà min adílátìlá amal bilkiyàtò fi ṣeré à ilé nínú àwọn ẹ̀rí tá lè fi fìdí ìfọ̀rọ̀wọ́rọ̀ nínú ṣeré à láti fi mú dájọ́ dájú tá lè fi fìdí ẹ̀ múlẹ̀ ní wọ́n kìyàtò ìwọ̀n tán pé ní kìyàtò ó wà láàfin lọ́rọ̀ ọ̀bẹ̀ min usulil adillati fi shari'ati ó ní ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn ìpínlẹ̀ ibi tá a ti mẹ́rin nu sharia alákọ̀ọ́kọ́ ní al-Qur'an àwọn òǹtọ́lọ́ ń sọ wà sunna àwọn tánàbí sọ àtúntò sunna tó al-Qur'an ẹlẹ́ẹ̀kẹta ní al-ijma ìpanupọ̀ ìpanupọ̀ yìí ni wa pọ̀ lẹ́nu ẹ̀ pé ìpanupọ̀ àwọn wo ni àámọ̀ gan àrùn àfàtọ́ pé ìpanupọ̀ sàábà ni ìyẹn pé tẹ̀yìn nínú sàábà bá kò lórí ọ̀rọ̀ kan tí ò sí yapa ó jẹ́ ẹ̀rí àmì mọ́ tàbírin náà pẹ̀lú wọn ẹ̀rí bó ti ẹ̀kọ́ àwọn afọ́ọ̀nì òṣòlù fíkì àwọn tó ní definition tí wọ́n lórí ti alkiya alijima ẹni gbogbo àwọn mujtahid àwọn tó ti tó ipò ijtihad nínú umma yìí tó ti dà fáàgbà yóò ní ipò kan náà pè ní ijtihad nínú òṣòlù fíkì tó bá ti dépò yìí tẹnu wọn wá kò lórí ọ̀rọ̀ kan tí ò sẹ́ni tó yapa lẹ́yìn ìgbà tí ànábì ti lọ tán àní là ń pè ní ìjìmọ́ bó ti yẹ pé ilé yóò rọrùn láti má tẹ̀lé ṣùgbọ́n káàkiri ẹ̀ sọ pé ní èyí tí yóò wà lọ́dọ̀ sọ̀hábà tẹnu wọn kò lé lórí ẹni tó bá yapa rẹ̀ rẹ̀ ni yóò jẹ́ ẹni tó yapa òfin ẹ̀sìn bákan náà wà ní kìyàsì ẹlẹ́ẹ̀kẹrin ni kìyàsì tí a sọ yìí wọn kìyàsì tá a sọ yìí wà ní kìyàsì tó ń jẹ́ kìyàsì wà ìlhàkù fara ẹ̀yí bí asìlì bìlhọ́kìm ẹni pé alfàrẹ̀ ìyẹn pé mọ́sálà kan tó jẹ́ tuntun tó tẹ já wá káwá kọ̀ǹpìẹ̀ mọ́ tó nípìnlẹ̀ bí latin jamia bóyá nǹkan náà fi jọra wọn ó wà láàrin àwọn méjèèjì bá kọ̀ǹpìẹ̀ síra wọn ká eléyìí náà o haramu ni ó jẹ tó yẹ pé haramu ni halal fàwọ́ dẹ̀lí ló ń sọ̀hẹ́ ìsàmọ́lá ònàbí sọ̀sọ́lá wọ́n ní pé n tí ó jẹ́rìí tó tọ́ni tánàbí lò ara ẹ̀rí míì náà lárábìnrin kan tó wá bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ìyá àwọn ó kú ó sì jẹ gbèsè ààwẹ̀ tó ń lè bá a san ànábì wa ti kìyàsì ọ̀rọ̀ tó gbọ́ ẹ̀rá lè pè ní fáréwò káwáwo asinu tánàbí fi kìyàsì ànábì ní tó bá jẹ́ yẹn ń gbèsè sọ́ọ̀bà san arábìnrin náà àyẹ pé ìgbà tó bá ti bá san yìí tó ti mọ̀ náà nípìnlẹ̀ ni pé ìyẹn mo báyẹn san gbèsè yìí tó wá wá tó jẹ́ fárí òyò tó ṣẹ̀ wá yìí náà lọ́rọ̀ àwẹ̀ tó wá bẹ̀rẹ̀ ìyẹn pé kọ̀ǹpìẹ̀ mọ́ yẹn náà àyẹ pé tó bá ti bá san ó bá sin lé ní anábìnrin fàdéyìn ńlá àhákù bìlìkọ̀bọ̀ kásan gbèsè tọ́lọ́run sì ní àwọn olólẹ́tọ̀ kásan àyẹ pé ní anábì kọ̀ǹpìẹ̀ àwẹ̀ àwọn àfáàmì tó pé àwẹ̀ yìí pé ìyá yìí pé ó ṣe ná zero rẹ̀ nìyẹn kó jẹ́jẹ́ rẹ̀ ni àìpé àwẹ̀ téèyàn jẹ́ tó kú àbá náà gẹ́gẹ́ bí a sì mọ̀ pé téèyàn bá jẹ gbèsè tówó náà àbá san kódà èyí tó jẹ́ gbèsè tó náà yìí gan-an bá aṣojú rẹ̀ jù sọ eléyìí ni intanpin alkiyas yìí ẹ̀kọ́ púpọ̀ ló wà ń bẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Fawzan ti sọ أني هذا الحديث حديث فيه سعة فضل الله وتيسير الله جل وعلا أني ẹ̀kọ́ yìí ó fi àdìsí fi hàn fún wa bí ọlá ọlọ́run ti fẹ̀ àti ìdẹ̀kùn ẹ̀ ó fẹ̀ lórí àwa ẹrú rẹ̀ tó fi ọ̀nà dáadáa lẹ̀ fún wa tá a fi lè rí ìkẹ́ rẹ̀ tá a fi ní àánú rẹ̀ káìpọ́nù owó nìkan ló fi ilẹ̀ olówó nìkan ní àbámọ̀ gbalada ṣùgbọ́n àwọn nǹkan mìíràn tún wà tí yóò bá lówó tí yóò mọ̀ ṣe tí ó tún mọ̀ rí ládá bí tó lówó ń ṣe. a ní wà innaka idha ajasta an infaqil mal a ní torí pé tó o bá lágbára àti náwó fala ta'jaz an hadhihi al-khisal allati la tahtaju ila malin wa la tó bá lágbára àti náwó sí àwọn iṣẹ́ eré tánábìlà alẹ́ yìí tí ò láwó lọ tí ò la wàhálà lọ ọ lágbára àti ṣèyí hùn ọ lágbára àti ṣèyí hùn nínú ntaari kọ́nu hadith yìí rè pé àfi kìí sowó nìkan ìyẹn fi ń ṣe sọ́dá kọ́ tí ìyẹn fi ń súnmọ́ lọ. bákan náà wà fi ìfádẹ́lẹ̀ àgbìnìyà alladhina yatasaddaqun àtúnrí nínú hadith yìí ọlá tí ń bẹ fún àwọn olówó tí wọ́n máa ń ṣe ìtọrẹ àánú tán máa náwó wọn síbi tó dáa kìí sàn tán náwó wọn fáwọn eléré kìí sàn tán náwó wọn fáwọn ọmọ ta àwọn àdàlóru ẹni tí náwó ẹ̀ síbi dáadáa tí náwó ẹ̀ síbi tí ó lẹ́tọ̀ọ́ kó náà sí ọ̀làǹbẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run. bákan náà wà fún ìṣẹ́lẹ̀fù sọ̀hábà ti ala al-khair nígbà tó ń rí kọ́nu hadith yìí ni pé àwọn sọ̀hábà wọn máa sojú kòkòrò dáadáa àwọn sojú kòkòrò nípa ti kàwọn hadith mélòó náà sẹ́yìn tí wọ́n mọ̀ bá náà pé kí náà lè máa ṣe láfíríkẹ́ ọlọ́run ìyànà bí gbà níyànjú ẹ̀rì wọn mọ̀ sójú kòkòrò dáadáa tó bá rẹ̀ ń tó ṣe dáadáa àánú òfẹ́ kọ́ṣe rẹ̀ kì í sì ti fi tiwa lé níta rẹ̀ ń tó ṣe dáadáa gan àtúmọ̀ sọ pé orí mọ̀ níwọ̀n orí mọ̀ sòrò ṣe eléyìí ò bá mu. bákan náà wàhánà ìnsánà yàǹbà gẹ̀láwó àyàǹdámà àlà àjísí àǹfẹ́lẹ̀ khayr ẹni bákan náà nínú tá a tún rí kọ́ òun ni pé inú tó dá òun ni pé téèyàn bá rìn dáadáa kan ṣe kó máa dùn ní dúndùn tójú kòkòrò pa ah, èmi náà sì fẹ́ ṣe dáadáa báyìí o kó máa dùn ẹ̀rí nǹkan yìí dùn àwọn tí wọ́n rówó náà fi lọ bá náà pa ah, àwọn èèyàn wa ń ṣe dáadáa àwọn òsì lówó ló ń dùn wọ́n wọ́n fi lọ bá náà bá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí kẹ́bó ṣe wá nu ẹ̀rí mi nígbà tí wọ́n ń lọ ogun kan táwọn nǹkan ò rí táwọn nǹkan ò rí nǹkan kan gbé kalẹ̀ nínú sàhábà tánà bí tí kúránì sọ fún wa pé wà àyùnà hùm tẹ̀fí domina dámọ̀ tómi sì ń jábọ́ lójú wọn pé àlàyé jìdí ó máa ń fi kó náà rí tí wọ́n ná ẹ̀rí omi ń jábọ́ lójú pé àwọn èèyàn náwó síbi tó dà yìí àwọn òwá ní inú ìṣesí àwọn sọ̀hábà nù wọn ká ní tí ń ṣe dáadáa ti wá kórí wá mọ́ ti ẹ̀wú ara mi pé ìgbàgbọ́ kéré lọ́kàn ẹni ara mi pé ìfẹ́ dáadáa kéré lọ́kàn yẹn ni. bákan náà fàìzà nádìmá wàtàmánà yóò lè hákó bẹ àlè lẹ́kàìrì bìnìyàtẹ̀ wọn ní tí èèyàn ò bá rí dáadáa ṣe tó bá ń dùn tó sì fẹ́ ṣe tá níyẹn dáa wọn ní yulhaqu bi alil khair bi niyyati látara àníyàn tó dáhùn wọ́n sì kà máa wọn ẹni rí tí wọ́n rí dáadáa ń ṣe wọ́n kà mọ́ wọn. bákan náà nínú tí atúndíkọ́nù hadithi pé wà sí anil adat ma'a niyyati salihati tatahawalu ila ibadat wọ́n al'adat àwọn tá mọ̀ sí àṣà ma'a niyyati salihati tí wọ́n bá ṣe pẹ̀lú àníyàn dáadáa tàtàháwálú ilà ibadat yóò di ìjọsìn mọ́yàn lọ́wọ́ kámọ̀ fi ìwádìí ìrọ́jòlè ṣàwátà gẹ́gẹ́ bí ẹni tí ó lọ súnmọ́ ìyàwó rẹ̀ ààfì àádà nínú àádà ní bá níyàwó yóò súnmọ́ ní ìfà náà wà bí ìfáàfà náà sí tó yẹ pé nítorí tó fi ṣe ká mo fẹ́ kóra mi jánu kí mọ́ wẹ̀ lómi kí mọ́ tètè náà ó sì lọ súnmọ́ rẹ̀ wà ìfáfà sàwùjáàtì tó sì fẹ́ kóyàwó rẹ̀ ń jánu kó má lọ dọ ọkùnrin ọlọ́kùnrin kó ṣẹ̀tọ́ rẹ̀ fún tí ọlọ́ni lè mọ̀ ṣe láàrin ara wọn wàlùkáfà anil haram tí ó sì súnmọ́ pẹ̀lá ní ẹgbẹ́ àti jáwọ́ kó ń bi ń tọ́lọ́hùn òfẹ́ sọ́ra tí ìbáàdà yóò di ẹ̀sìn mọ́ lọ́wọ́ yóò di ẹ̀sìn mọ́ lọ́wọ́ ilé náà ni ká fi kọ̀ǹpí àwọn iṣẹ́ mi ìta ń ṣe ẹ̀rí tá a bá ń ṣiṣẹ́ látara pé ká kóra wá ń janu ká má gbé nǹkan oní nǹkan iṣẹ́ tá à ń ṣe pẹ̀lú ìyẹn dáadáa àgbà ládàá ń bẹ́ wọ́n ní Mu'adh ibn Jabal àwọn sọ náà lọ rẹ̀ pé ní nílà àtẹ́síbú nawmati kama àtẹ́síbú qawmati ìyẹn pé tí n bá sùn oorun mi òun tó dà ní ẹ̀pẹ́ ìṣètọ́lọ́nù gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe ń dà ní ẹ̀pẹ́ ìṣètọ́lọ́nù nígbà tí ì bá sùn ìtumọ̀ pé tó bá sọ pẹ̀lá ní ẹgbẹ́ tí ń lè lókun lára láti tún lè kọ̀ntínù láti máa fi ìsìn náà ni èyí ó mọ̀ gbalada lórí ẹ̀ làwọn afáàmì ọmọ pé téèyàn bá fẹ́ jẹun kó dà ní ẹ̀kún fẹ́ jẹun kó ń lókun láti ṣe ìjọsìn kó sì jẹ halal pé yóò tún jẹ dáadáa fún un. sheikh fasan wa parí ọ̀rọ̀ wọn bíi pé fayamba gilel insan ó tọ́ fọmọ nìyẹn àyè ó sì ètò jẹ́ ìjọsìn ni àbí ètò jẹ́ ọ̀rọ̀ àádá ọ̀rọ̀ tá a mọ̀ pé àṣà ni kó tànìyàn sí hátà yóò jarọ àlẹ́ ìhá kó lè bá wọn gbalada lórí ẹ̀ àpèjúwe tó bá fẹ́ ra kó dà níyàn pé á lè mọ wọ lọ bí títí mọ fi sin lọ́hùn tó bá fẹ́ ra mọ́tò tó dà níyàn kó mọ fi ṣètò lọ́hùn eléyìí mọ jẹ́ láàdá fún so hadisi ó ṣàlàyé àwọn ọ̀nà tá a lè mọ fi súnmọ́ lọ́hùn ní ìtò ní pẹ̀lú owó ni àbí ìtò ní pẹ̀lú àwọn ẹṣẹ olóore mi bí ìrántí ọlọ́run bí ìmọ̀ ṣe tí ó mọ táwùjọ ṣe kó ló fi adórí àwọn nǹkan tó jẹ́ àlàáda àwọn nǹkan tá a mọ̀ ní àṣà àti ká súnmọ́ obìnrin ara ẹni ní pété ìbá ti ṣe pẹ̀lá níyẹn tọ́lọ́run tó ṣe pẹ̀lá níyẹn pé òun fẹ́ ṣe haram òun fẹ́ ṣe ń tọ́lọ́run òun fẹ́ ògbélé inú mọ̀ jẹ́ láàdáa fún un so eléyìí ni tí a fẹ́ ṣe lálàyé fún wa lórí hadisi abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣe gbígbọ́ yìí rọrùn fún kọ̀ọ̀kan wa kó sì jẹ́ ká lè mú lò wasallallahu wasallama ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in